adúpẹ́ fún Allahu Ta'ala ọba tó kádàrá ìmọ̀ abẹ láyé látàrí Islam dé kálukú wa lórí ọlọ́run kí ó má dà wá sí fún ìyàjẹ́ insha Allahu Ta'ala a máa tẹ̀síwájú lórí àlàyé hadisi tá à ń ṣàlàyé nù ìwé two hundred golden hadith from the messenger of Allah ti Abdul Malik Mujahid tilé tẹ̀wé Darussalam. salam ti orílẹ̀-èdè Saudi Arabia tí wọ́n tẹ̀ jáde hadith number seventy seven òun ni à ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ hadith ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgọ́rin hadith number seventy seven òjíṣẹ́lá muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ pé àtàní jìbìrìlù fàbàṣàrọ ní annahu man mata la yushriku billahi jannah ẹnikẹ́ni pé malaika jibril wa bá òun sallallahu alaihi wasallam ó sì fún un ní ròdùnú pé ẹni tó bá kú tí ò ṣe bọ kan pẹ̀lú Allahu ta'ala yóò wà àlìjẹ́nà ẹbọ fúnra wa pé ẹbọ pín sí méjì gbòógì ẹbọ ńlá àti ẹbọ kékeré àwọn ẹbọ ńláńlá yẹn òun máa ń gbéyàn kó Islam tí ò sí iyèméjì ń lónìí insha Allah ta'ala ṣàlàyé àwọn tó ní èèyàn lè fi ṣe bọ o ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run um, a wà tún ṣàlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ sí kó lè yé wa dáadáa àníwá òṣèrèkèlè akbar àníwá òṣèrèkèlè akbar àwọn ìran ẹbọ ńláńlá tó lè gbéyàn kó nu Islam àwọn ìran ẹbọ ńláńlá tó lè ṣe kíni tó lè gbé ni kúrò nínú Islam mọ́kànlá ni pẹ̀lú ògo Ọlọ́run kẹ́bù ṣe wà ṣàlà alákọ̀ọ́kọ́ ṣírkù dùà ṣírkù dùà ẹbọ ṣíṣe níbi àdúà wàá wà dùà ò gbọ́yìrì la ìmìnàlẹ̀ àǹbíyá ìhì wàlẹ̀ àwòlíyá ìhì lè tọ́lá bí rìsíkì àwò ṣìfà ìlìmọ́rọ̀dì òun náà ni ká máa ṣàdúà sí ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run bóyá nú àwọn ànábì ọlọ́run ni àbáwọn tá a lè pè ní wòlíì ni lẹ́ni tó ń béèrè àrísìkí lọ́dọ̀ ọlọ́run tàbí èèyàn ń béèrè ìwòsàn níbi àárẹ̀ ni eléyìí rí bẹ́ẹ̀ torí tọ́lọ́wọ́n bá sọnù sọ́rọ́tù Yunus sọ́rọ́tù Yunus jẹ́ súra ẹlẹ́ẹ̀kẹwàá nínú alukur'an sura ten aya one hundred and six sura ten aya one hundred and six and six kí lọ́lọ́wọ́ bá sọ ń bẹ̀ ọlọ́wọ́ bá ní wala tad'u min dunillahi ma la yanfa'uka wala yadurruk fa in fa'alta fa innaka idan minadh dhalimin ọlọ́wọ́ ní wala tad'u min dunillah ẹ má ṣe ké pe ẹlòmíì yàtọ̀ sí Allah yàtọ̀ sọ́lọ̀ ma la yanfa'uka tó jẹ́ pé kò sáǹfààní kan tó lè sí ọ sí ọ lóore kan Wala yàdúrò kò sì lè kó nira kankan bá ọ kò lè ṣe ọ níbi fàyín fa àlìkà tó o bá lè sọ ṣe bẹ́ẹ̀ pẹ́rẹ́ tó o pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́run fa ìnàkà ìrẹ́ dájúdájú ìdàn nígbà náà mina zọ́ọ̀lìmì ó dọ̀kan náà alábòsí alábòsí ń bí mi máa ní mina almushrikin almushrikin billah àwọn ẹlẹ́bọ a ṣàlàyé fún wa àbòsí yẹn torí pé inna shirka la zulmun adhim kẹ́bù ṣe wà nù sọ́tò Lukman sura thirty one mm, ẹ bọ́ àbòsí tó ga jù ni ẹlẹ́ẹ̀kejì òun náà ní téèyàn bá pe ẹlòmíì alákọ̀ọ́kọ́ nìyẹn òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam náà hadith al-imam al-Bukhari ó ní máa máa ta wa huwa yad'u min dunillahi ẹnikẹ́ni tó bá kú lẹ́ni tó ń pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́hún tó dákọ̀lá àlìjá náà rọ̀ yóò wọ̀ náà ọlọ́run kò ẹ̀rí pe ẹlòmíì yàtọ̀ sọ́lọ́run àwọn òkú ni o àbáwọn ẹ̀mí tá ni o pẹ́ bọ́ ni o tún wà nínú suratul Fatir suratul Fatir sura 35 of the Quran sura sura thirty five aya thirty two aya fourteen ọlọ́run ni yóò lè ju láìla fi nàhárì wa yóò lè ju nàhárọ̀ fi láìlì wàsáxọ̀rọ̀ ṣàmùsà wàlẹ̀kọ́mọ̀rọ̀ kullun yajri li ajalin musamma dhalikumallahu rabbukum lahul mulk walladhina tad'una min dunihi ma yamlikuna min qitmir intẹ̀dẹ̀ẹ́hùn la yasma'u du'aakum walaw sami'u mastajabu lakum wa yawmal qiyamati yakfuruna bishirkikum wala yunabbi'uka mislu khabir. ìtumọ̀ ọlọ́run ní ẹ̀rí yúlíjù láìlà fi nàárì ọlọ́run ọba ń mú òru kó sínú ọ̀sán wà yúlíjù nàárì fi láìlì ẹ̀rí bẹ́ẹ̀ sì tún ni ó ń fi ọ̀sán náà wọ inú òru wàsáàkọ̀rọ̀ ṣàmùsà wàlẹ̀ ó tẹ̀ wọ́n lórí ba ó rọ̀ wọ́n àwọn kí ni oòrùn àtòṣùpá kó ló ń ọ̀kọ̀ọ̀kan nú àwọn méjèèjì oòrùn àtòṣùpá yẹ́jìrí wọ́n ń lọ wọ́n rìn lọ́lẹ̀ ajálẹ̀ mùsàmà fún ìgbà kan tá a ti ṣàdáyàrí ẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n sì máa lọ tí máa bọ̀ ní títí ìdíjọ́ tọ́lọ́run ló tó ìdá sàmẹ́ òǹṣàkọ́tì ida shamsu kù wírọ́t àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. dhalikumullah allah akbar ọlọ́run eléyìí ni olúwa yín o rọ́bùkùm eléyìí ni ọlọ́run yín eléyìí ni allah rọ́bùkùm olúwa yín láhùn lè tí ẹ ní kápá o tí ẹ níjọba ẹ wá gbọ́ ọlọ́ni iná àwọn tẹ́ ẹ wá ń pè tẹ́ ń ké pè ní dùn nìyí lẹ́yìn ma yamliku na min kìtìmìr subhanallah wọn ò ní agbára wọn ò ní ìkápá min tí abajẹ dábínú tí a tún pèlè so maka yẹn date ẹ rí i pé kan máa ń wà lórí eh, hóró inú ẹ̀yẹn báyìí white fulufulu báyìí ni fẹ́lẹ́fẹ́lẹ́ ó máa ń wà ń bẹ̀ ọlọ́run ni wọn ò ní kápá wọn ò lágbára wọn ò lè máa jẹ tẹ̀yìn ara rí white báyìí ní kékeré fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí wọn ò lágbára lórí ẹ̀. ń tẹ̀lé bẹ́yìn bá pè wọ́n láyọ̀ sinmi odò àkùnrin ò lè gbọ́ pé yín rárá ìyá ẹ̀yìn kìíní ẹ̀mí tó ti kú ẹ̀mí wọn ò gbọ́ ọ̀sámi tí wọ́n bá sì gbọ́ làkùnrin ò lè subhanallah yakfuruna bi shirkikum gbogbo wọn pátápátá ni wọn ó kọ fífi wọn ṣe orogún tẹ fi wọn ṣe orogún pẹ̀lú Ọlọ́run ṣírkù lọ́lọ́run pé hmm. subhanallah lọ pé nǹkan mi ẹyin Ọ̀ṣun Òṣogbo ẹyin ìyá mi o ẹyin ìyá mi ẹ̀kọ́tẹ́ bá lọ lé babaláwo ní ìsinmi ní lọ́ọ́ fi rúbọ àwọn ayé nu ìgbà míì wọn lọ nu gbó wọn lọ pe àwọn <clears throat> ìrókò wọ́n lè pe àwọn ẹbọra nù gi ti inú òkìtì ọ̀gán oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ara fáàmì lálẹ́ tí ó lọ́ọ̀dì tó gbẹ́lọ ẹ̀bọ lọ sórí ìta ẹ̀gbá òyìn ayé ọlọ́run kó láwa ń bẹ̀ o wala yunabbi'uka mislu khabiri bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè fún ọ nírò gẹ́gẹ́ bí ọlọ́run ta lọ́lọ́run náà khabir ọba alámọ̀tàn ìyẹn bó ẹlẹ́ẹ̀kejì àṣírkù fi sifatilá kalẹ̀ ìtìkọ́ níbi anẹ́lẹ̀ àmbíyá awìlẹ̀ àwùlíyá ya'lamuna al-ghayba ah, ẹbọ níbi àwọn ìròyìn ọlọ́run ẹbọ téèyàn ṣe látara ìròyìn Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí àdìsọ́kàn tàbí ìgbàgbọ́ téèyàn ní pé àwọn ànábì ọlọ́run tàbí àwọn wòlíì àwọn àlùyá wọ́n ní ọlọ́run ní tábà wọnú sọ́rọ́tù An'am sura six aya fifty nine sura ẹlẹ́ẹ̀kẹfà aya ẹlẹ́ẹ̀kọkàndínníkínní ní àádọ́ta ọlọ́run ní wa indahu mafatihul ibi la ya'lamuha ha hu sura 6, aya kí wọ́n aya fifty ẹ̀ náà wò hmm? kúlì aya fifty nine ọlọ́run ni ìwà ìndàhù àti pé lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ ta ni ọ̀dọ̀ Allah mọ̀fáàtì hùlẹ̀gọ́ ibi ní àwọn kọ́kọ́rọ́ àlẹ́gọ́ ibi ohun tó pamọ́ wà ọ̀dọ̀ ẹ̀ ló ń bẹ̀ láyé àlẹ́muhà kò sẹ́ni tó lè mọ̀ ó ìlàhù àyàfọ̀ nìkan wàyà àlẹ́mu máa fi lè bá rúri wà lè ó máa ti ń bẹ nílẹ̀ àti inú àwọn odò ńláńlá wàá máa taskutu mi wàrọ̀ kọ́tì ewé kan ò lè jábọ́ o illa ya'lamuha àyàfi kọ́lọ́ ní mọ̀ ń pa rẹ̀ wala habbatin hóró kan fi dhulumatil ardi nínú òkùnkùn lẹ̀ àwọn hóró orúgbìn tá à ń gbìn ni wala ratbin tútù kan ni wala yábísìn àbí gbígbẹ kan illa fi kitabim yóò ti wà lákọọ́lẹ̀ lọ́dọọlọ ìyẹn tó ń sọ̀rọ̀ nípa àkídà qadar khairi wa shari min Allah ta'ala èyí tó ń sọ fún wa nípa ah, alikitaba alẹ́ ìlímù àwálá ìmọ̀ ọlọ́run ọba ṣáájú mo ti ṣàlàyé ẹnu èbó ni mo fi sọ nù bí question and answer forum mo fi sí admonition yìí náà lóyìnbó ọlọ́run nímọ̀ ó wá dá gègé ó ní kó kọ àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ títí di kíni títí di jọ́gbé èdè tí ó máa kọ kalẹ̀ ẹ̀rí fíìkì tàbí mòbìyàn àkídà ẹ̀ ṣùgbọ́n yìí máa kọ̀kọ́ yan ọlọ́run kò sẹ́ni tó mà ẹ̀yà fún ọlọ́run ọba ọlọ́run ọba tún sọ àbínú sọ́rọ́tà ni àmì ẹlẹ́ẹ̀kẹ́ tó náà kẹ́nìkan rò pé ìmọ̀ kọ̀kọ̀ kan bẹ́ẹ̀bì kan ìmúlùbátì àwọn wòlíì àwọn wàlíyù kan àwọn náà níwọ̀n kọ̀kọ̀ kùránì ní kò sí lọ́dọ̀ ẹnìkankan ọ̀dọ̀ wọn ọlọ́run bá ló wà ẹlẹ́ẹ̀kẹta ṣírkùlì mahabba ṣírkùlì mahabba ẹbọ tó wáyé látara ìfẹ́ subhanallah wàhúwà mahabbatu ahadil awliya wa ghayrihim ka mahabbatillahi oníkan nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ ọlọ́run tàbáwọn ẹni rè gẹ́gẹ́ bí irúfẹ́ tó yẹ ká ní sọ́lọ́run tàbí ká ní sáwọn nǹkan míì bóyá àwọn ànábì ọlá báwọn nǹkan kan táwa àwọn táwa kà sẹ́ni rè irúfẹ́ tó yẹ ká ní sọ́lọ́run á ní fún wa tábàwò sọ́ra two aya one hundred and sixty five táwọn sí Suratul Baqarah Suratul Baqarah sura two aya one hundred and sixty five kí lọ́lọ́wọ́ bá sọ bẹ́ẹ̀ ọlọ́ni man yattakhidhu min dunillahi andada tí wọ́n máa ń mú àwọn nǹkan mìíràn tó yàtọ̀ sí Allah ní andada wọ́n máa ń mú wọn ní ẹgbẹ̀ra ìyẹn ni pé wọ́n máa ń mú wọn ní ẹgbẹ́ wọ́n máa ń mú wọn bí ọlọ́run yuhibbuna òun ò wá nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ̀nyí kahubila gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sọ́lọ̀ subhanallah ẹ̀wọ̀n kama walladina amanu ọlọ́wọ́n ẹ̀ wá ráwọn onígbàgbọ́ òdodo tiwọn ashadu hubban lillah àwọn nífẹ̀ẹ́ràn ọlọ́run jùlọ ashadu tí wọ́n ìfẹ́ tí wọ́n ní lillah sí ọlọ́run ọba ashadu òun ló le koko tó ní wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ju gbogbo nǹkan lọ bẹ́ẹ̀ làbẹ́ lò tábàkà síwájú inú àyà yẹn lọ́nà wà láwòyàrá lẹ́rìí náà zọ́làmù id yarawna al-adhaba anna al-quwwata lillahi jami'a wa anna Allaha shadidul 'adhab ọlọ́run kó láwọn àmì níbi ìyá náà ọlọ́run ni kì bá ṣe wípé wàláwó yàrá wọ́n rí ní àwọn wo ni alladhina zalamu àwọn tí ń ṣàbòsí àwọn ẹlẹ́bọ̀ ìdí yàrá òun náà làdàbà nígbà tí wọ́n ó rí ìyá ìyá náà ìyájọ́ gbèǹde anàlẹ́kùwàtà pé dájúdájú gbogbo tí ń jágbára àlẹ́kùwà lillahi ti Allah ni jẹ̀mí à ń la papọ̀ wà á ná lọ́ha àti pé Allah shadidul adhabe ó lè kókó ní fìyà jẹ ni ọlọ́mọ fìyà jẹ wa ó ó lè kókó náà yà hmm. ẹ̀rí inú suratul fajiri ọlọ́run ní fayọ́mọ ìdínlá yóò àdìbò àdáàbàwò ahad wàlà yóò sì kú wàsàkọ̀ ahad ìyá fi jẹ kìfèrí jọ́nà ẹnìkan jẹ́rìí dídì tá a dì dídè tá a dè wò dè yàn kan bẹ́ẹ̀ rí láyé ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ nam ẹlẹ́ẹ̀kẹrin torí náà níbi ẹlẹ́ẹ̀kẹta àwọn èèyàn máa ẹlòmíín jáde bàbá mi o yóò máa jó tẹ̀lé tẹ́nìkan bá sọ pé àwọn eégún àkóbá yóò ní ẹ fi wọ́n lẹ́ẹ̀jẹ́ wọn jó ọdún wọn ni wọ́n ń ṣe ó nífẹ̀ẹ́ wọn ẹ̀rí bàbá mi mùsùlùmí ni tó kó tẹ̀sùbá àtọwọ́ tó lò lọ sí mọ́ṣáláṣí tégún bá jáde yóò àdú níbi tó wà ẹlẹ́tìrí tí ó mọ̀ jórí tí ó mọ̀ ẹ̀rẹ̀ ẹnu ẹ̀ tí ó rà mọ́ rẹ́rìn yóò mọ̀ jórí yóò mọ̀ ju apá kò ní lọ kírun mọ́nu. ẹ bá rẹ́ ní mí ta bá ń sọ lọ́dọ̀ rẹ̀ pé ah, wọ́n láwọn ní àwọn ẹlẹ́bọ yẹn ah, ẹ fi wọ́n lẹ̀ tí àwọn náà ń ṣe tí wọ́n ní kálukú ló ń ṣe tiẹ̀ kò parí ọ̀rọ̀ yẹn ó ṣe hátùfù ni. Mm, ó fọ̀rọ̀ kan pamọ́ jẹ́ ẹmọ tó fi pamọ́ ọ̀run ló mẹ́ntí ó là kálíkù ní ìṣe tiẹ̀ ní mẹ́ntí ó là ẹ bá àwọn ẹlẹ́bọ náà ṣe máa ń kọ nínú orin wọn pé kátó eh, mẹ́ni tí ó là ó dọ̀run ọlọ́run kó làwọn àmì irú àwọn èrò orí burúkú báyìí ó nífẹ̀ẹ́sẹ̀ bọ̀ eh, ẹlòmíràn ni kò ṣe nǹkan kan kí ìlú ó lè dàgbàsókè náà ní ètùtù ní kí wọ́n ṣe subhanallah ẹlẹ́ẹ̀kẹrin ṣírkù tọ́ a ṣírkù kí ni mo pè é ṣírkù tọ́ à ẹbọ tó wá látara ìmọ̀ tẹ̀lé àṣẹ tàbí ìmọ̀ tẹ̀lé àwọn kan gẹ́gẹ́ bí tọ́ àtòlẹ̀ ulama wal mashayikh ìmọ̀ tẹ̀lé àwọn àfa àtàwọn àgbààgbà fìlè ma'siyati níbi ìmọ̀ yapa ṣẹlẹ̀ máa àyè tí kọ́ọ́dí ń jà wá zàdá àlìkalẹ̀ kọ́ọ̀lì ìta pẹ̀lú pé wọ́n ní àdìsọ́kàn kó tọ́ka àwọn òṣìbẹ́ àwọn bàbá àwọn yẹn náà máa sọ lónìí pé ṣé ẹ wá sọ pé ẹnu àwọn bàbá wa rùn ni ṣé ẹ sọ pé àwọn bàbá wa ò pé ni gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe láyé john tí ìlú fi tùbà tóbi tùṣẹ́ gbogbo ẹ̀ lẹ́nu lẹ́ tapá sí àmọ́ ibi tẹ̀ di kéwù tí yín subhanallah ṣeríkù tọ́ a hmm? suratu tawba surat nine aya thirty one ittakhadu ahbarahum wa ruhbanahum arbaban min dunillah ọlọ́run ẹ̀rọ àwọn yẹ̀wù di àwọn nasara wọ́n mú ahbarahum àwọn habru jamu ẹ̀ ní ahbar wa ruhbanahum hmm, rohib hmm. àwọn wo ni wọ́n pè ní ahbar àwọn ni àwọn olùmọ̀ àwọn àlùfáà tí wọ́n jẹ́ onímọ̀ gangan the scholars wa ruhbanahum àwọn ni àlùfáà ìjọ àtàwọn olùjọ́sìn these are the monks okay. wọ́n jókòó sínú àwọn ààyè tí wọ́n mọ̀ sin lọ́hùn wọ́n lè má jò ní mímọ̀ ṣùgbọ́n àwọn àbáàrò ń tiwọn àwọn nímọ̀ wọ́n dẹ̀ jẹ́ olùsìn ṣùgbọ́n wọ́n lè má farasin tó àwọn ruhban wallahu ta'ala alam sura kí ni mo pè sura nine aya thirty one suratu tauba sura ẹlẹ́ẹ̀kẹsàn-án aya ẹlẹ́ẹ̀kọkànlélọ́gbọ̀n ọlọ́run bá ní àwọn wọ̀nyí ìtàkọ̀dú àwọn yahudi àti nasara ahbarahum wọ́n mú àwọn olùmọ̀ wọn wa ruhbanahum àtàwọn àlùfáà wọn wọ́n mú àwọn àlùfáà wọn àtàwọn olùsìn lọ́hùnú wọn wọ́n mú wọn ní kí ni àrùbábá min dunillah mú wọn ní àrùbábá min dunillah subhanallah ọlọ́run làwọn bẹ̀rù. kí ni wọ́n mú wọn fún arúbáàbá ni kí ni wọ́n pè ní arúbáàbá bùkù tí ẹ̀gbọ́n lárúbáwá wọn náà gbọ́rọ̀ bù wọ́n mú wọn ní ọlọ́run nìdú nílá yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala yàtọ̀ sí kí ni ọlọ́run gangan tó jẹ́ ẹlẹ́dàá wa àwọn wọ̀nyí mú àwọn àlùfáà wọn àtàwọn olùjọ́sìn inú wọn ní àrùbáàbá ni wọ́n mú wọn ní olúwa míndú ní láyàtọ̀ sí Allah gangan tó dá wọn. àyà hmm. yẹn tẹ̀síwájú wa lè máa sí àbúnà mọ́ríyámà àti ìsá àti mari eh, àti alimasi òun náà ní ìsá ọmọ mọ́ríyámà wọ́n mú un náà lólúwa wà máa òmèrú àsìpá wọn láṣẹ ìlàlẹ̀ àbùdù ilahan wahida àti kí wọ́n sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo la ilaha ìjọsìn tọ́sẹ́nikẹ́ni àfi Allah subhana mímọ́ ni fọlọ́run ọba amma yushikirkun táyọ̀ tí wọ́n fi ń ṣorogún ọlọ́run ọba torí náà ẹ̀bọ ni kọlọ́run kó ń bẹ torí náà. وقد فسرت العبادة بطاعة في المعصية بالتحليل ما حرم والتحريم ما أحل الله ẹ̀rí bóun wọ́n ṣe mú wọn lọ́lọ́run òun náà ni anabi ata le látọ̀ ata lè makhlukin fi ma'siyatil khaliq kò sí ìtẹ̀lé àṣẹ eda kan ni ìyapa sí àṣẹ adẹ́dà imam ahmed gbà wá àdìtò lálàáfíà ni anabi ní innama ta'atu fil ma'ruf ẹ̀ẹ̀rí ìmọ̀tẹ̀láṣẹ ń kọ́ níbi dáadáa eléyìí tún wá lọ mú ìran ẹbọ kan jade ta npe ń pè state sponsored polytheism associating, associating partner with Allah as a result of state sponsorship. Àwọn ẹbọ tó ṣe wípé àwọn ìjọba tàbí ìlú tàbí orílẹ̀-èdè tàbí àdúgbò tàbí àwọn olórí ìyẹn làwọn aláṣẹ tàbí àwọn abẹnugan tàbí àwọn ọ̀tọ̀kùlú kan tàbí àwọn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ táwọn èèyàn wá ń tẹ̀lé wọn lórí ẹ̀ eléyìí kì í ṣe ẹ̀rí fún ẹnikẹ́ni kan sọ pé ẹ̀ṣìbọ̀ ìbí kùránì ní àti Allah wa àti rasul hmm, àti Allah wa àti rasul ọ̀rọ̀ yẹn ò wọlé rárá o tábà wọnú sura six aya one hundred and eleven sura kí n mọ̀ pé sura six aya one hundred and eleven sura ẹlẹ́ẹ̀kẹfà aya ọgọ́rùn-ún kan àti mọ́kànlá tá à ń pè ní àyà kọkànléní àádọ́fà nínú yorùbá gangan kí ọlọ́run ọba sọ ń bẹ̀ ọlọ́run ọba alikẹ́ ọlá ní. wàlọ́ annana nazzalna ilayhim al-mala'ika wa kallamahum al-mauta wa asharna alayhim kulla shay'in hmm, wa asharna alayhim astaghfirullah àyà one one six ni ìyẹn ló bá mu wà ní tó ti ìyẹn ni mo fẹ́ kàn stafula one hundred and sixteen ọlọ́niwa ntòtẹ́ aksarọ̀ máa ń filẹ̀ arbi yòdì lùkà ansabilila ìyẹ̀tẹ̀bẹ̀rún ilà zọ́nà wà ìnhùn ilà yàhùrùsùn. sura uh, six aya one hundred and sixteen ọlọ́niwa ntòtẹ́ tó bá lọ tẹ̀lé aksarọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀. manfield out bay inu awon ti n be lori ile eh ha yode lo ka a n sabi ilila won shi olona cool oju ona tara oju ona tolom igbominu igbe lo wo lo towa le otele awon to po lori ile toro awon alebo lo po ju eeyi eb tebirun awon oye oteele kinikan ila zon bikosi abamuda alasun aru soni wàyí ni hum wọn ò sì jẹ́ kínní kan ilà yahurusun bí èsì gan dáadáa pààrọ̀ mọ́lọ́ ìyẹn làkọ́kọ́ sóńtó náà lè máa tẹ̀lé àwọn aláṣẹ àbáwọn ìlú lórí pàfẹ́ ṣẹ bọ́ hmm? tó tábàwò sura thirty three ìyẹn lágbára jù sura thirty three suratul ahzab aya sixty six to sixty eight sura thirty three aya sixty six to sixty eight suratul ahzab ọlọ́run sọ̀rọ̀ nípa tí ó ṣẹlẹ̀ níjọ́ gbéǹde láàrin àwọn wo ni àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn àtẹ̀lé àtàwọn tí wọ́n ń tẹ̀lé wọn nípa ẹlẹ́bọ ọlọ́run mọ̀ṣẹ́ bá lẹ́lẹ́bọ. tó náà ìwé ẹ̀ pọ̀ dáadáa náà tábà wo festac hmm, seventy seven ti nàìjíríà host festival of arts and culture ẹbọ làwọn èèyàn gbé kalẹ̀ lórúkọ àṣà fún ẹni tó bá lẹ́kọ̀ọ́ aṣòpinya láàrin àṣà àtẹ̀sìn àṣà ni bóyá ọ̀nà tá à ń gbà wọṣọ ọ̀nà tá à ń gbà jẹun ọ̀nà tá à ń gbà ṣe àwọn oríṣiríṣi nǹkan ṣá ẹ̀sìn àṣà lè wọnú ẹ̀sìn orúkọ ti yé ẹ̀sìn lè wọnú àṣà ṣùgbọ́n ṣì yàtọ̀ síra wọn náà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó wáńjọ náà àwọn ìgúnnú kó àwọn egúngún àwọn òòṣà oríṣiríṣi tí wọ́n rù wá sànkóṣànkó Ah, nineteen seventy seven nàìjíríà wọ́n ṣe fẹ́ stark ìgbà náà nígbà kan lọ́sùn state náà wọ́n dá wọ́n ya ọjọ́ kan lẹ̀ eh, wọ́n ní wọ́n fún àwọn christian ní new year january one wọ́n fún muslim náà ní hijira muharram one wọ́n ni wọ́n fún àwọn ẹlẹ́bọ náà ní eh, ìṣẹ̀ǹṣe subhanallah àwọn kan ní ìṣẹ̀ǹṣe làgbà àwọn onísọkúsọnù ìṣẹ̀ǹṣe wo làgbà kì í ṣe ìṣẹ̀ǹṣe ni ó ló pilẹ̀ ayé níjọ́ mi ti ń bára yìí máa máa ṣàlàyé torí pé àwọn kan máa ń pe ẹ̀sìn Islam wọ́n ní ẹ̀sìn àjòjì tàbí ẹ̀sìn tuntun wọ́n wá pe ẹbọ ní ẹ̀sìn àbáláyé wàláì kì í ṣàbáláyé ṣùgbọ́n inshallah ọjọ́ mi ti ń báláyé máa máa ṣàlàyé hmm, torí yóò tún gba time ibi tí mo fẹ́ lọ ni torí náà ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìlú bí àsìkò kan lu wa yìí nígbà tí àwọn olè amúrọ̀bà tí wọ́n wá fọ́ báǹkì wọ́n fọ́ lẹ́ẹ̀kíní wọ́n fọ́ lẹ́ẹ̀kejì wọ́n bá ní kí wọ́n lọ sí ètùtù bá bọ́ kalẹ̀ sọ̀hánàlá. So, ìgbà kan òkè kan ń bẹ́ ń lu wa tí ń pè lókè alábòjútó tí tírélà máa ń já wọn lọ ń gbẹ́ bọ́ nítorí ẹ̀ náà ṣe bó kéèṣe nígbà tí tírélà bá ń sọ̀kalẹ̀ ẹrù ló ń ti tírélà nígbà tí tírélà bá ń gun òkè yẹn ni àjàgbé ìjò tó ń gun òkè ẹrù ó mọ fà sẹ́yìn ìjánu ò ní lè mú mọ́ ìyẹn ní bírèkì ẹ sọ fún ìjọba ní kó bá àtijọ́ náà ti rẹ òkè sílẹ̀ ní ìsìn ọkọ̀ mélòó ló já ń bẹ̀ adékúnlé ajásin yunifásitì àkùngbà àkókò tí tírélà ń já tó pa àwọn akẹ́kọ̀ọ́ kí ló jọ kó fa òkè kan wà níbẹ̀ tí wọ́n ń pè ní òkè rìgbò tí ìjọba bá sọ ọ̀nà yẹn di ọ̀nà alábala méjì nísìnyí tí wọ́n tún rẹ òkè yẹn sílẹ̀ tó tún di pẹ̀tẹ́lẹ̀ ọkọ̀ kankan ò ní í jápá àyàn kankan bẹ̀ mọ́ hmm? irú ẹ̀ náà wà lókè ọ̀ka ìyẹn òun jẹ́ ọ̀nà kọ́nà ó tún jó lóhùn kóró yẹn ní fúrì ó sì tún wá ga fẹ́kọ̀ọ́kọ́ ó máa já lọ ní ṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bó ṣe wà káàkiri orílẹ̀ nàìjíríà àwọn èèyàn bá tún lọ máa ṣe ń bẹ́ o wọ́n máa ṣe gbogbo irú àwọn nǹkan wọ̀nyí ìlú eh, àwọn ọba àtọ́rọ àwọn kan ní sọ́tàkùngbá ọba dẹ̀ wà ń lù kí ni wọ́n ṣe sí kí wọ́n jáde nù kí wọ́n ṣe bọ̀ kí wọ́n lọ fọrùn adìẹ tu àbí kí wọ́n fọrùn pẹ́pẹ́yẹ tu àbá àwọn olè àwọn gbájú ẹ̀ wọ́n ní màálù dúdú ni wọ́n ní kí wọ́n fi rúbọ o wọn ò rí nǹkan kan màálù dúdú wọn á lọ pa nǹkan wọn jẹ wọn ò pin àwọn míì lè sọ pẹ́lẹ́dẹ̀ àtẹ́mu òun lòkè ló ń fẹ́ gbà lòkè tí ò rí rẹ̀ ìjọ tí àwọn tí kọ́ńpìnì bá dé tí wọ́n kó katapila yẹn tí wọ́n kó àwọn irinṣẹ́ bòkè tí wọ́n fọ́ gbogbo àpáta dànù ẹ̀ ní róòṣà kankan tí ó jáde pé ẹ má fọ́ mi lọ́kù sànù wa jàre tó bá díjọ́ gbéǹde alkeama àwọn tó tẹ̀lé ọba tó pàṣẹ pé kí wọ́n lọ ṣẹbọ olóyè lòun o tọba làṣẹ o àbí àlè kọ̀sọ́ olóyè àdúgbò wa lẹ́nu ọlọ́ba ló pàṣẹ o àti oríṣiríṣiríṣi ah ministry worker ni mí there is nothing I can do I have to be there Hmm, irú ọ̀ṣun group ń sìn united nations wọ́n tún ti wọ́n tún ti gbàbẹ̀ hmm, ẹnìkan kan ò lè pa ẹran bẹ́ẹ̀ ò lè ṣe anything bẹ́ẹ̀ ǹjẹ́ mo ti ṣàlàyé ọ̀rọ̀ yẹn náà sẹ́yìn ọlọ́run kò ṣàánú ó wà káàkiri ayé wa ọlọ́run tó bá dijọ́ gbìndé alkiyama ọlọ́run ní inna allaha la'ana likafirina wa adala um sa'ira aya sixty four sura kínní sura thirty three ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n ayé ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gọ́ta ní dájúdájú àlá àti ṣẹ́bilé àwọn aláìgbàgbọ́ wàá dẹ́lẹ̀ ohun sàárà ó sì ti pèsè ilẹ̀ fún wọn iná sàárì iná tí ń jó fòfò kọ́ọ̀lì dínà fi àbàdà wọn ó sì gbére inú ẹ̀ láéláé láyé jìdú náà wà lè yá wọn ò lè rí aláàbò àbólùsọ kan náà wà lánà sọ̀rọ̀ àbálárànṣe kan ìyá ọmọ tó kọ́ òun fi náà lọ́jọ́ tá ó dá ojú wọn padà nù náà tá dojú wọn kò nù yakulun ọmọ náà wàá máa pariwo ya leitana ó mà ṣe lára àwọn o igbe àwọn o atọ́ọ̀nà lọ́hà wa awọn rasul àwọn ọba mà ti tẹ̀lé àwọn ọba mà ti tẹ̀lé òjíṣẹ́ náà wàkọ́ọ̀lù wọ́n tún wàá máa sọ pé olúwa iná àná àwọn mà tẹ̀lé àwọn sáadátánà àwọn aṣáájú làwọn o aṣáájú jámù ẹ̀ ní sàdáàt àwọn aṣáájú wa wọ́n kú bá rọ àánà àwọn àgbààgbà látẹ̀lé o a sọ pé àlepẹ́ ẹnu àwọn bàbá wa àlè sọ pé ń rùn o hmm, àwọn aṣáájú látẹ̀lé àwọn àgbààgbà ní ìfà àdọ̀lúnà sàbìlà wọ́n bá sì wà lọ́nà kúrò lójú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tààrà ẹ̀wọ́ àwọn ohun tí wọ́n sọ rọ́bànà olúwa wa á ti him dẹ́ẹ̀fẹ́ ní adab bá wa ṣe ìyá wọn nídìí ìfẹ́yìnì ìlọ́po méjì wàlẹ̀ àánú òun kò sì ṣẹ́bi lé wọn lórí bá ní gégùn fún wọn láàánẹ́ ní ìṣẹ́bi tó tóbi ègún tó ga tó lágbára ọlọ́run kò ṣàánú wa hmm, wọ́n tún ń jọ gbèǹde nìyẹn àwọn tí wọ́n tẹ̀lé wọn torí náà tẹ̀lé àwọn wa ń gbà tá a wà ń lè kò sí ní tá a gbà tọ́bẹ̀ yẹn wá gbóná wọn ní ká fi dú ewúrẹ́ yẹn àwọn ò sì gbọ́dọ̀ dí orí ẹ̀ ni wọn ó di ẹsẹ̀ ni wọn ó dú hmm? àbí àbí wọn ní nọ́kàlì kí wọ́n tó sá wọn mu ṣìnáàpù àbí mú ògógóró àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm, àwọn tó ní káwọn máa sá tí ṣẹlẹ̀ ni ọlọ́run kó má tẹ̀lé wọn ara ẹ̀ bọ̀ ni kódà níbi tí ò bá tọ́lọ́mù kì í ṣe pé kí wọ́n sọ pé kẹ́ ẹlẹ́ṣẹ̀ bọ̀ nìkan kí wọ́n pàṣẹ tí ò bá tọ́lọ́mù kó lọ tẹ̀lé wọn. àdìyí ibùn Hatim ní àdìsí wà nù sọ ìtawà lọ ka tafsiri ibn Kathir ó sọ fún anabi sallallahu alaihi wa alihi wasallam nígbà tí àyà ìsọ̀kalẹ̀ wípé àwọn mú àwọn àlùfáà àwọn àtàwọn olùjọ́sìn wọn lọ́lọ́run ànábì ní ṣé tí wọ́n bá pa yín láṣẹ ṣé kì í tẹ̀lé láṣẹ wọn àwọn làwọn máa ń tẹ̀lé ẹ̀ ìyẹn náà ni pé ìtẹ̀ láṣẹ wọn ìyẹn náà ni mú wọn lọ́lọ́hùn ní tí ó correct nítorí pé àáfà kan ti sọ àáfà tó kọ́ wá ń kíw ni ọmọ àáfà wa ní ilé kíw tá a ti jáde ní ṣíríkù náà ni mm, ṣíríkù tọ́ á ní kọ́lọ́n kó là wà ń bẹ̀. a ó yá nítorí àsìkò àti lu ọgbọ̀n ṣẹ́jú mo sì ní mọ́kànlá ni. Mm, mọ́kànlá ni ẹ jẹ́ kí n mọ́lẹ̀ karùn-ún bá ti mẹ́lẹ̀ karùn-ún pẹ̀lú ògùn ọlọ́run àdádú kò lè jẹ́ odd number shirkul hulul wa huwa al-i'tiqad bi anna Allah halla fi makhluqatihi wa hadhihi aqidatu ibn arabi as-sufi al-madfun bi dimashq hatta qala arabu abdun wal abdu rabb ya layta shi'ri nígbàgbẹ́ ní ṣíríkù hulul ni pé kéèyàn nígbàgbọ́ kó di àdìsọ́kàn pé ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ sínú àwọn ẹrú ẹ̀ ó ní ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé ọlọ́run ó kó sí ọ́nú kò o àwọn náà sọ̀rọ̀ ní sọ bẹ́ẹ̀ ọlọ́run ó yí ọlọ́kàn padà ọmọ ènìyàn ń ọmọ ibi ọmọ níka méjì ọmọ níka ọlọ́run máa ń yí bó ṣe ọkàn ni allahumma ya wàyà mọ́kànlélẹ́bàlì kò ló sàbẹ̀tì kọ́lẹ́bí fi dìínìk. ẹ̀rẹ́ ọlọ́run ìwọ ló ń yí ọkàn yí ọkàn mi sójú ọ̀nà rẹ̀ fi ọkàn mi rinlẹ̀ lórí ojú ọ̀nà rẹ̀ so ọlọ́run kì í kó sí ọlọ́run ó kó sí ọ̀nù ọlọ́run yẹ kó sí yànnú o ọlọ́run máa yí yàn lọ́kàn padà ni. Ah, ẹni tó ń gbénu òun jù ẹ ta ló ń gbénu ẹ àlọ́ ọlọ́run ló ń gbénu ọlọ́run ò gbénu ẹ o hmm, ọlọ́run ọba yàtọ̀ sáwọ ẹ̀dá Hmm? arahman alẹ́lẹ̀ arshistawa ba'in ba'in anilẹ̀ makhlukot hmm. ọlọ́run ò sí nínú ẹ̀dá ọlọ́run kì í sọ̀kalẹ̀ sínú ẹ̀dá ilé ni àkídà àwọn kan tí wọ́n gbà pé ọlọ́run kó sínú mariam ìyá isa òun ló di jésù láà àṣẹ ọlọ́run ọba ní innama amruhu idha kun ayakula lahu kun fayakun ó yẹ kí n ṣàlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣáàlà tó bá ti di ọ̀la lágbára ọlọ́nkọ́ ló ń gbà láàyè máa ṣàlàyé ni ti bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ Ìsá ọmọ Mariamu nípa hulul àti àkídà àwọn Súfì tí wọ́n sọ pé àwọn ẹ̀mí ń sọ̀kalẹ̀ ọlọ́run fún wa àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó là wá níbi ẹbọ ńlá ni o kékeré ni o ọlọ́run kó là wá ńbẹ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته